sókè ká ẹsẹ̀ rẹ̀ kò jó ijó tàìdó pẹ̀lú mi tàtú tàìdó o ẹ̀yin ọ̀rẹ́ mi orúkọ mi ni tọ́tù tàìdó mo wà nínú ìrìn àjò ìkọ́gbọ́n sí gbogbo ìlú ní nàìjíríà màá lọ káàkiri gbogbo ìlú ńlá ní nàìjíríà ó sì máa ládùn gidi gan mo wà nílùú ìlọrin báyìí èyí tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ kwara wàá sì máa rí tí ọ̀pọ̀ ènìyàn múra báyìí ọ̀rẹ́ mi Tìjání wà níbí láti kí mi káàbọ̀. káàárọ̀ o Táídò mo kí ọ káàbọ̀ sí ìpínlẹ̀ Kwara. ó ṣeun Tìjání báwo ni ìrìn àjò òfurufú rẹ débí. ó dára gan ni ó ṣeun pẹ̀lú rẹ ó dá mi lójú pé màá gbádùn ìrìn àjò mi ní ìpínlẹ̀ Kwara. bẹ́ẹ̀ ni màá bẹ̀rẹ̀ pẹ̀lú ṣíṣe àfihàn iṣẹ́ ọnà àmọ̀kòkò. Wow wow wow. Àwọn ìkòkò yìí rẹwà púpọ̀. Bẹ́ẹ̀ ni Taido, ìlú yìí ni wọ́n ń pè ní ilé ìkòkò ní Nàìjíríà. Ẹ káàsán mà, orúkọ mi ni Tọ́tù Taido. Ọ̀rẹ́ mi Tìjání mú mi wá láti wá rí àwọn ìkòkò yín. Ẹ káàsán o ẹ̀yin ọmọ mi, mo kí yín káàbọ̀. Ẹ ṣé mà, àwọn ìkòkò yín rẹwà púpọ̀. Báwo lẹ ṣe mọ̀ ọ́ ṣe? Ìyá mi ló kọ́ mi bí wọ́n ṣe mọ ìkòkò nígbà tí mo wà lọ́mọdébìnrin. Láti ìdílé amọ̀kòkò ni mo ti wá ìyá ìyá mi ló kọ́ ìyá mi bí ìyá tirẹ̀ náà ṣe kọ́ ọ. kí ni àwọn ìkòkò yìí wúlò fún? oríṣiríṣi nǹkan ni àwọn ènìyàn máa ń fi àwọn ìkòkò wa ṣe fún ẹ̀ṣọ́ ilé fún oúnjẹ sísè àti fún ìpọnmisí ní onírúurú ìwọ̀n ni a ṣe àwọn ìkòkò náà. báwo ni ẹ ṣe ń ṣe wọ́n? erùpẹ̀ amọ̀ ni a fi ń ṣe ìkòkò a ó fi omi sínú amọ̀ náà a ó sì máa pò ó pọ̀ tí kò fi ní rọ̀jù tàbí le jù lẹ́yìn náà ni a ó fi mọ ìkòkò lẹ́yìn èyí ni a ó sá sínú òrùn kò tí ó bá ti gbẹ tí ó sì le a ó ṣe iṣẹ́ ọnà tá a bá fẹ́ sí lára. a ìyẹn rọrùn o mo lè ṣe é Táídò kò rọrùn báyẹn o iṣẹ́ ọnà ni iṣẹ́ amọ̀kòkò jẹ́ ó máa ń gba ènìyàn ní ọ̀pọ̀lọpọ̀ àkókò láti kọ́. mo ti mọ ìkòkò báyìí wò ó mo ti ṣe ìkòkò màá kàn sá sínú oòrùn ní kó gbẹ. ọ̀ọ́ kí ló dé tí kòkò mi fi fọ́. <laughs> ọmọ mi o ní láti ṣe sùúrù gidi tí o bá fẹ́ kọ́ bí a ṣe ń mọ ìkòkò o gbọ́dọ̀ yọ gbogbo ìdọ̀tí tí ó wà nínú amọ̀ kí o tó pò pọ̀ mọ́ mi nípa bẹ́ẹ̀ ìkòkò náà kò ní fọ́ tó bá ti sà sóòrùn. ẹ ṣeun mà ó ti wá mi báyìí. ó dára táìdò wọ́n ṣọdún egúngún lọ́wọ́ nínú kan tó wà lẹ́bàá ibí yìí jẹ́ ká lọ síbẹ̀ lọ wòran. wo egúngún ìrísí rẹ̀ bani lẹ́rù bẹ́ẹ̀ ni o ó ń bani lẹ́rù mi ò tí ì rí egúngún yìí rí tẹ́lẹ̀. Ah, èmi ni egúngún olójú mẹ́ta àwọn ọlọ́gbọ́n á máa tẹríba fún mi àwọn òmùgọ̀ àtàwọn tó bá fojú di mí ni wọ́n ń fa wàhálà sọ́run ara wọn. Ah, èmi ni egúngún tí gbogbo orí rẹ̀ jẹ́ kìkì iná tí èéfín rẹ̀ ń rú lọ sójú sánmọ̀. Ah, kódà ẹ̀rù máa ń ba àwọn ẹyẹ kò sẹ́ni tó lè kojú egungun olójú mẹ́ta ọmọkọ́mọ tó bá fojú dínà iná ajo níka. kí ló dé tó fi ń bẹ̀rù báyìí wo mi ò mọ. àwọn egungun tí mo ti ń wo rí báyìí wọn kò bani lẹ́rù báyìí eléyìí. ẹ̀yin wo nìyẹn àti pé kí ló dé tẹ̀fi dúró síbí. ẹ káàsán ọ̀gbẹ́ni egungun orúkọ mi ni tọ́tù taido ọ̀rẹ́ mi ni tìjání. kí lẹ̀ ń ṣe níbí yìí ẹ̀rù mi ò bá yín ni èmi egungun olójú mẹ́ta ẹ ò rí báwọn ọmọdé tó kù ṣe lọ sá pamọ́ ni ṣé ẹ gbọ́ nípa mi rí ni. ọ̀gbẹ́ni egungun a wá láti wá wo àwọn egungun tí wọ́n ń jó tí wọ́n sì ń dáni lárayá ni ṣé ọ̀kan nínú wọn ni ọ́. <laughs> èmi ò kí ń jó mi ò sì kí ń dá àwọn ènìyàn lárayá mo máa ń dẹ́rù ba àwọn ènìyàn ni mo lè sọ àwọn ènìyàn di aláǹgbá pàápàá jùlọ àwọn ọmọ aláìgbọràn bíi tiyín yìí. Ah! tairu tairu jẹ́ ká sá lọ Dúrónà Tìjàní jẹ́ ká bá sọ̀rọ̀ um, ọ̀gbẹ́ni Egúngún kí ló dé tó fi máa ń ṣẹ̀rù bà àwọn ènìyàn àti pé kí nìdí tó fi máa ń sọ àwọn ènìyàn di aláǹgbá. mo rí i pé ẹ̀rù kò tiẹ̀ bà yín rárá màá sọ yín di aláǹgbá nísinsìnyí. Táídò yá sá lọ. Táídò. Ah! kì í ṣe egúngún tòótọ́ ṣé egúngún tòótọ́ ni ọ́ mi ò kí ń ṣe egúngún tòótọ́. a kò kí ń ṣe egúngún tòótọ́ ó kàn lọ káàkiri láti máa ṣẹ̀rù bà àwọn ọmọdé ni. ó ṣe ń wo Táídò. wo àwọn egúngún gidi ti wà níbí. yéé. nípínlẹ̀ Kwara mo fẹ́ délé ìtajà ńlá. ó dára bẹ́ẹ̀ ṣé a lè wo sinimá ní ilé ìtajà ńlá náà. bẹ́ẹ̀ ni Taido sinimá wà nù gbọ̀ngàn ilé ìtajà ńlá náà. a ti débẹ̀ o èyí ni gbọ̀ngàn ilé ìtajà ńlá ti ìpínlẹ̀ Kwara o lè ra ohunkóhun tó wù ọ́ níbí o sì tún lè wá láti wá wo sinimá bákan náà o lè jẹun kó sì tún gbádùn ara rẹ. oh ó dára jẹ́ ká wo sinimá kan. <laughs> KSOK, KSRA.